Mama Ghana, good morning, ma. Morning, yes. Yes, ma. Uh, eh, Mr. Bobby, good morning. I'm uh, with uh, Mama Ghana. Mama Ghana and his brother the uh, son this morning. So I want to give them the money. Please can you video me and mommy. It's already in the video. Okay. Yeah. They said I should give you this ten thousand naira. Yes, hmm? To, to take it, take care of yourself. to buy food and to eat. Okay. So this is the 10,000. 1, 2, 3, 4. Am I communicating? 5, 6, 7, 8, 9, 10. This is the 10,000 naira. Okay. So we bless God that you pay for them. Thank you. Mm-hmm. Where the man is? Don't bother for, for where we there. <laughs> Don't worry. I think they're at church. me god sef i no know the man we just dey talk for i'm the one of their followers and the man used to say very important things about somebody's life so that is it so i just enter the program yesterday na cause i need to have a elderly ṣùgbọ́n pẹ̀lú náà arúgbó náà lèmi but stage yàtọ̀ sí stage òun ni mo ṣe ní kí n wá deliver owó yẹn láàárọ̀ yìí so we have to say something today. Okay. okay. Thank them. Thank God. So God, God bless them. them. All where this money come from, make Bless you, yeah. yeah. Thank you. Okay. Bye bye. Yes, ma'am. Yeah. Bàbá òrùn kan. Ayé wa, ẹ máa bá mi ṣe ẹbọ́lẹ̀ sà, ẹ máa bá mi ṣàdúrà fún ìránṣẹ́kùnrin kan. So wọ́n fún mi ní àwọn owó kan lánàá, mo ti gbàgbé pé ẹ̀yin tẹ́tẹ́ wà ní ọ̀kan ọ̀dọ̀ mi tẹ́ jẹ́ arúgbó mi ò rántí dárúkọ yín fún wọn tó bá tẹ̀ jẹ́ pé wọ́n fún mi ní nǹkan kan nǹkan lára nǹkan tí wọ́n fún mi òun náà lèmi náà fi wá ta yín lọ́rẹ láàárọ̀ yìí pé kí n fún yín ẹ bá mi gbàdúrà fún wọn àdúrà wa gbà. àmín àdúrà wa gbà. àmín àdúrà wa gbà. àmín gbogbo nǹkan tó ń jẹ́ dùn ọkàn wọn olúwa dá wọn lóhùn láìpẹ́. àmín olúwa dá wọn lóhùn láìpẹ́. àmín ó ṣe kọjú ṣe màríà lóore lákòókò yìí á mm. kọjú ṣe àwọn náà lóore á kọjú ṣe ẹ̀yin náà lóore. àmín torí ẹ̀yin ló níṣẹ́ mm. ẹ̀yin náà gbéṣẹ́ wọn á A ṣe yín lóore. àmín sà á kọjú ṣe àwọn ọmọ yín lóore. àmín sà á kọjú ṣe àwọn ọmọ mi lóore. àmín àmín á kọjú ṣe mí náà lóore. àmín bẹ́ẹ̀ ló ṣe máa rí. àmín lórúkọ Jésù ẹ ṣé ẹ jẹ́ àmọ́ rántí àwọn arúgbó wa ẹ yé pé gbogbo arúgbó lájẹ́ gbogbo arúgbó ti dàjẹ́ tán mọ́ yín lọ́wọ́ nàìjíríà pàápàá jùlọ àwọn obìnrin tán jẹ́ àwọn ìyá wa tán ti dàgbà kùjẹ́kùjẹ́ tó jẹ́ pé míì àrùn arúgbó àrùn àgbàlagbà ní dà wọ́n láàmú tán nídìí tọ́jú táwọn ìjọba ò sì ṣe nǹkan kan táwa èèyàn náà táwa ń sá fáwọn arúgbó wa ẹlòmíì gan kò fi nǹkan kan ránṣẹ́ ń retí ọjọ́ tóun ó di mílíọ̀nìà kó tó rántí àwọn òbí rẹ̀ kì í sì sóbi wa nìkan ló yá mọ́ rántí òun lè rí yẹn o ipa àti ìwọ̀nba ìgbésẹ̀ àti ìgbìyànjú wa lórí bá a ṣe ń ṣe fún àwọn arúgbó á sì ṣe jù bẹ́ẹ̀ lọ lórí ìkànnì kì í ṣe páàní ṣe fọ́dọ̀ náà ṣùgbọ́n tarúgbó ni ó pọ̀ jù nítorí wípé à ń tọ́jú ọjọ́ ọ̀la wa lẹ́nu nítorí pé à ń gbìyànjú àti tọ́jú ọjọ́ ọ̀la wa lẹ́ni Yorùbá sì bọ̀ wọ́n ní ẹni tí yóò bá tẹlẹ̀ tútù yóò dá mi tútù wájú o bẹ́ẹ̀ ni ẹ̀ ń táwa ń ṣe nù tó dáa náà náà fẹ́ dàgbà á tún fi ọlá wọn tọrọ torí ẹ̀ la ṣe ń ṣe léyìí ẹjọ́ yìí wà ẹ bá wa darapọ̀ ẹ bá wa ṣòwò pọ̀ lórí bá a sì mọ̀ tọ́jú àwọn arúgbó wa bẹ́ẹ̀ bá wò ó fínífíní Nàìjíríà kò sí ilé arúgbó kò sí pé kínní bẹ́ẹ̀ bá sì wo iye àwọn ọmọ wa tó jẹ́ ọ̀dọ́ làǹgbàlàǹgbà tó ń torí wípé àwọn ń torí iṣẹ́ tán fẹ́ fi wá tọ́jú arúgbó tán ń ṣiṣẹ́ tán fi ń tọ́jú arúgbó nílùú èbó tán torí ẹ̀ kúrò nàìjíríà wọ́n pọ̀ tí ì ṣe ní kékeré ẹ jẹ́ kí àwa náà gbìyànjú ní orí kọ̀ọ̀kan lórí òjòrí bíjọba ò bá ṣe ẹ ká wá ṣe ẹ̀ ká arúgbó wa iye kò sí iye tó kéré jù láti kójọpọ̀ láti fi tọ́jú arúgbó wa ìwọ̀nba táwa náà lè ṣe tá a sì fẹ́ mọ̀ ṣe lórí ìkànnì líle ìyá wa dúpẹ́ lọ́wọ́ ìyá wa ẹ wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí àgbàlagbà làwọn náà ọmọ sixty nine years wọ́n seventy nínú ọdún tá a ṣe mú ìní ìsìn kásánà ti seventy arúgbó làwọn náà ṣùgbọ́n nínú eléyìí tá a fún wọn náà tún mú gbogbo ẹ̀ náà ti ẹ̀ dálẹ̀ ẹ̀ a fi owó ránṣẹ́ sí arúgbó kan ní àdúgbò òun àwọn náà ni wọ́n mú wa mọ arúgbó òun wọ́n sì bá fowó òun owó náà pọ̀ kò ju ten thousand lọ ṣùgbọ́n ó bá ó bá bùkátà ńlẹ̀ ó sì bá ó sì ṣe déédéé ó bọ́ sásìkò lára ìyá Ghana ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn a fún wọn ní four thousand lé pé káwọn náà fi ṣòwò rìnsẹ̀ ṣùgbọ́n ó wá yà wá lẹ́nu pé ìpadàbọ̀ wọn látọ̀dọ̀ ìyá Ghana nígbà tí wọ́n ti jíṣẹ́ ten thousand wá fún wọn tán wọ́n tún wá mú four thousand táwa fún ọ̀hún pé kàn fi ṣòwò òrìṣẹ́ wọ́n tún wá kó fún arúgbó ọkùnrin míì tí ò tiẹ̀ mọ̀ wá rí wọ́n ṣàdúrà ṣàdúrà àdúrà ti gbà lórí yín ẹ jẹ́ ká mọ̀ gbìyànjú àti ṣe pápájúlẹ̀ yín tẹ̀ wá ń lo èbó ten dollar yín ten euro yín ten pounds yín five pounds yín yóò ṣe nǹkan kan yóò gbàdúrà fún yín yóò tún ọjọ́ ọ̀la yín ṣe dè yín dìgbà tẹ́ fi bẹ́ẹ̀ parere lọ́jọ́ ọ̀la yín ni ẹjẹ́ àtọ́jú arúgbó ẹ mọ̀jẹ́ àpè wọ́n lájẹ́ àwa tá a wà ń lo èbó yẹ kọ́rọ̀ yé wa jù bẹ́ẹ̀ lọ táwọn nàìjíríà bá tiẹ̀ ń sá fàjẹ́ tán ń sá fáwọn ìyá wa àtàwọn bàbá wa wọ́n sì pọ́n àwọn ọ̀hún tiẹ̀ ń pọkùnrin lájẹ́ ẹ̀ ní nàìjíríà yẹn ọkùnrin tó bá ti darúgbó ṣùgbọ́n táwọn tó yẹ ò bá ti yé àwọn ọmọ nàìjíríà débẹ̀ àwa tó yẹ ti yé Eh, nípa pé a ti jáde síta àti rí bí òyìnbó ṣe ń tọ́jú arúgbó rẹ̀ ọ̀tọ̀ ní guardian arúgbó ọ̀tọ̀ ní ilé arúgbó ọ̀tọ̀ ní hospital arúgbó lọ́kùnrin ọ̀tọ̀ ní hospital arúgbó lóbìnrin ah ẹ jẹ́ àtọ́jú arúgbó wa o torí gbogbo wa là ń béèrè là ń tọrọ láti ń gbàdúrà pé ká dàgbà ká dògbò kì í sì ṣe pé ká tún wá dàgbà ká dàgbà àyà tàbí ká ọlọ́run níjà àdàgbà yà ní fàìsàn lùgbà torí ẹlòmíà dàgbà dàgbà dàgbà nú àìsàn náà ni ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ tọ́ sí wa ẹ jẹ́ àtún ọjọ́ ọ̀la wa sí ilẹ̀ báyìí ọjọ́ ọjọ́ ọjọ́ ogbó wa ẹ jẹ́ àtúnṣe ilẹ̀ báyìí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti àti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tìbílẹ̀ àtẹ̀ntí ò ti ẹ̀lẹ́sìn ó bá ti járúgbó ní tí bíbélì ti wá sọ fún wa ni wípé tọ́jú àwọn òbí rẹ kì í sì sóbi nìkan kì í sì sèyàn kì í sì sèyà tó dẹ̀jẹ̀ sí wa lójú nìkan lòbí wa òbí lọ káàkiri ó lọ fàáfà nítorí ẹ ẹ gbìyànjú ẹ̀jẹ̀ àtọ́jú àwọn arúgbó wa òun lẹ ti rí ń wo òdodo la sì fi ṣe á jẹ́ kẹ́ ẹ mọ̀ ọ́ mọ̀ èyí tá a bá ṣe tí ì ṣe live show á fún yín lábọ̀ á jẹ́ kẹ́ ẹ mọ̀ ìwọ tó o bá nífẹ̀ẹ́ sí kàn sí mi o kàn sí mi lórí platform wa ẹ̀ pé o ṣe fárúgbó a mọ̀ ṣe kò ẹ mọ̀ jò mọ̀ dìgbọ́ ọdún nìkan ó dúpẹ́ lọ́wọ́ ìyá wa yìí ó yóò dáa fún yín ìyá wa o ẹ̀yin náà ọjọ́ yín ó kalẹ̀ arúgbó lẹ́yìn náà ṣùgbọ́n ẹ tún ní àwọn arúgbó kan wà tán nílò ẹ̀jù yín lọ àwọn ọmọ tí yín náà tó sì ti soríire èyí tí ń bẹ nílùú òyìnbó èyí tí ń bẹ ní nàìjíríà èyí tí ẹ bá ń sọ̀rọ̀ èmi náà mọ̀ pé olóríire nìyẹn náà ti lọ káàkiri orílẹ̀-èdè torí ẹ̀ lòye ṣe yé yín inú wá sí dùn yóò dáa fún yẹn dàgbà jù báyìí lọ ẹjọ gbogbo ẹ̀yin tẹ́ bá léèyàn lu èbó bí pàápàá jùlọ ẹ̀yin arúgbó tẹ́ bá ti travel rí ẹ bá wa sọ fáwọn ọmọ yín ẹ bá wa fún wọn pé ọ̀gbẹ́ni kan wà tó ń pè ní ọ̀gbẹ́ni Bobby bẹ́ẹ̀ ẹ ẹ ẹ ó ní ìdí owó yín ó ní ìdí tọ́rọ́kọ́bọ̀ tẹ́ ẹ máa fi jẹun tí ò wúlò fún yín tọ́rọ́kọ́bọ̀ tẹ́ ẹ máa fi pamọ́ ó wúlò ó ní ìdí ẹ̀ ó fẹ́ fi tọ́jú àwọn arúgbó torí wọ́n ti tọ́jú ẹ̀yin náà rí nílùú èbó ẹ ti rí bó ṣe rí jẹ́ káwa náà gbìyànjú ká tọ́jú àwọn arúgbó wa ní nàìjíríà a dúpẹ́ lọ́wọ́ yín o a ti mú iṣẹ́ ìpọ̀n rèé o ara iṣẹ́ tá a ṣe ní twenty twenty four rèé ẹ̀yin ọ̀dọ́ làǹgbàlàǹgbà náà a tọ́jú yín ṣùgbọ́n ẹ jẹ́ a fi tarúgbó ṣe àkọ́kọ́ àdúrà la fi ń gbà orí ọ̀fẹ́ la fi ń tọrọ ká lè dàgbà ká da arúgbó ẹ jẹ́ àwọn arúgbó wa ẹ bá ń dá sí ètò yìí ẹ kájọ mọ́ pín bẹ́ẹ̀ bá tẹ ẹ̀yin tẹ́ ẹ bá sì ní owó tẹ́ ẹ fún wa ẹ mọ bá wa pín nínú pínpín tẹ́ ẹ mọ pín àwọn fídíò wa yìí yóò dọ́dọ̀ àwọn tí ó nífẹ̀ẹ́ sí i òótọ́ ọ̀rọ̀ orí òótọ́ àtòdodo làṣìgbèlè yìí náà ìsìn láṣẹ wàá mọ tún já owó gbà lọ́wọ́ àwọn lóòótọ́ kò só lóòótọ́ ń ta àwọn onírọ́ ti pọ̀ jù ṣùgbọ́n bàbá díjú kí ẹni bu lọ ẹni rí ó kọjá o àwa ti dé báyìí òótọ́ làá fi ṣe o bẹ́ẹ̀ ni òótọ́ ìdí òótọ́ làwa wà bí òótọ́ là á sì fi ṣe ìṣẹ́jú yín náà là á sì mọ̀ ṣe adúpẹ́ èmi kọ́ ni mo fún àwọn èèyàn lówó wọn mọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ mọ̀ bí ṣe ń lọ gbogbo ẹ̀yin olólùrànlọ́wọ́ wa gbogbo ẹ̀yin aláfẹ̀yìntì tọ́lọ́ ń fi wá tira wa torí bẹ́ẹ̀ ṣe fẹ̀yìntì àlà náà fẹ̀yìntì à ní ṣubú bàbá wa ní UK ìyàwó alájà n ò fẹ́ mọ́ dárúkọ ṣùgbọ́n mo fẹ́ ká pọ̀ sí ẹ kún wa àdúrà sì ti ń bá yín mo mọ̀ bẹ́ẹ̀ nínú ọdún yìí ọdún tí yín náà mọ̀ lé ní abárin tó ti sọ pé tó abárin títí ń títí ń dìjàkadì pẹ̀lú ọjọ́ ogbó yín òun lẹ ti ń tún ṣe hùn ẹ ti ń ṣẹ́tù ọjọ́ ogbó yín nu ìwọ náà darapọ̀ mọ́ a o yóò dáa fún wa àjọ tún ṣètọ́dún yìí ni aṣoríire ní twenty twenty three a tún ṣe jù bẹ́ẹ̀ lọ ní twenty twenty four a sì kó àwọn arúgbó wa náà mọ́ra gbogbo alájọ ṣoríire a lè máa dá ṣoríire kébi máa pa àwọn arúgbó wa ní tí ìjẹ́ kìlú dànù bí arúgbó bá ti ń jẹun lásìkò déédéé nta bá lè ṣe ìmí ò lè tajà mọ́ ìmí ọmọ ti gbàgbé rẹ̀ ìmí arúgbó pọ̀ ìmí àti àjẹ́ àjẹ́ àjẹ́ la sì mọ̀ pé gbogbo wọn tí ì sì ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn arúgbó ìmí ò kò kò rántí nǹkan mọ́ ìmí ìgbẹ́ kò rántí àwọn ọmọ rẹ̀ gan mọ́ àwọn òyìnbó ọmọ bá ṣe ń tọ́jú àwọn tí wọn pampers arúgbó wà arúgbó mi ìbá yí àgbẹ̀ sára nàìjíríà báyìí wọn ní eré èèyàn tọ́jú ẹ̀ àmọ́ dọmọdé padà ni àwọn náà ti dọmọdé padà ni pampers arúgbó wà dáadáa nílùú yìí táwọn arúgbó ń dè bí ó fẹ́ tó bí níkà bó ṣe rí inú tí ó tún wúwo ẹjọ́ ẹjẹ́ àtọ́jú àwọn arúgbó wa bọ́n bá ti rí pampers lò ó sí owó tọrọ ní kọ́bọ̀ ní kàn tí ẹ mọ rí nǹkan fi jẹun ẹjẹ́ àtọ́jú wọn èmi arúgbó mi ò wẹ̀ á ah! ó dáa á bá a mọ̀ tẹnumọ́ báyìí náà ní sọ àtẹnumọ́ràn ìjóná ẹ ràn lọ́wọ́ mo nídìí ìrànlọ́wọ́ yín wọ́n tó bá lówó tó fún wa bá a pín fídíò wa bá wa ṣí à ẹ̀ wọ́n tó bá sì ní tọrọ kọ́bọ̀ mọ́ bẹ̀rù pé àwa ò ní gbá ọ àwa ò wà gbá àyàn bíi a mọ̀ sọ lórí afẹ́fẹ́ gbogbo ẹ̀ ń bá ti fún wa lówó bó o fún wa bá a bá ṣe live wo fún wa a ṣe live show ọ gbórúkọ rẹ àbí tó o bá ní ọmọ dárúkọ rẹ a bá sì dárúkọ rẹ a dárúkọ iye owó tó o fún wa bó bá sì ṣe lẹ́yìn ìgbà tá a ti parí live show náà ló fowó ránṣẹ́ a sọ ọ́ wọ́n tá a bá ti dárúkọ rẹ tàbí tá a bá ti dárúkọ iye owó tó o fún wa pè wá bọ́ọ̀ta tó ti yọ báwọn bá a sì mọ̀ ṣẹ́nu ẹjọ́ òní ìdìrànlọ́wọ́ yín twenty twenty ẹ̀jẹ̀ àtọ́jú àwọn àdúgbò wa yóò dáa fún gbogbo ẹ bá ń pín kó kalẹ̀ kó kakó Ọ̀gbẹ́ni Bobby lórúkọ mi òótọ́ làwa fi ń ṣe tá à ń ṣe lórí ìkànnì yìí gbogbo àwọn tí sì ń darapọ̀ mọ́ wa lórí òótọ́ náà ni ìwọ náà darapọ̀ mọ́ wa lónìí mọ́ wàá gbérọ́ wá o bó bá sì ń gbérọ́ bọ̀ jùlẹ̀ tòrọ àwọn olóòótọ́ wa náà ràn án lọ́wọ́ láti sòótọ́ ni a wà lára àwọn ìwọ̀nba ọmọ Nàìjíríà tó ń sòótọ́ tó sì ń sòdodo ọmọ Nàìjíríà ń sòdodo kì í ṣe gbogbo wa lónírọ́.